الجرز فنخرج به فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون ويقولون متى هذا الفتح إن كنتم صادقين قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون فأعرض عنهم وانتظر إنهم منتظرون الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله عليه وسلم وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نيقف يدف ونوبة يا ربي كم من بلاء قد ذهبت به وقتو جسد في كشيخ كاننا نعم، ورشد شنطة الشوالة tó lè jẹ́ pé ọlọ́run ọba nínú àánú ẹ̀ ó padà dáwà sí ó jẹ́ ká ṣe láǹfààní àti ṣe máa bẹ. yá rọ́bì kàmí ń bàlá ìrẹ́kọ́dé zàbítà bìí. tó ṣẹlẹ̀ ilé ìta rántí nínú àwọn oríṣìíríṣìí tọ́lọ̀ ti fi ṣe wá rí àbí ìmé rántí tí ó gbé àwọn èèyàn ẹ̀ṣẹ̀ ara wa lé ti pé ah, ọlọ́run ló yọ nígbà báyìí أقعد ولم أقم bá ń ṣàánú wọ ọlọ́run ọba ní àbámá láǹfà náà ti ṣe máa bẹ́ẹ̀dọ̀ ní

ìtò ti ṣẹlẹ̀ sóní kálukú láyé rẹ̀. àjẹ́ ìtànà mi bàlá ìka mú àká mú àká. ìyàkún. àjẹ́ ìtànà mi bàlá ìka mú ọlọ́run a dúpẹ́ fún ẹ lórí kó dá sí ó ṣe àgbàlagbà ṣe ń sọ wọn ní mélòó mélòó jò sílẹ̀ sí i. wàká wàká mọ́tòrí قد دخل في تربه ẹlẹ́mẹ́lẹ́ àwọn èèyàn tàbíjọ́ lò ṣẹ̀mí tí wọ́n ṣàárẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti kú wàkàmùwàkà mọ́tọ̀rin قد دخل في تربه ìmì àti ẹ̀nà oríṣiríṣi àwọn sin débi tí wọ́n lọ sí wọ́n sí káàkiri kírun sí lára láti lọ káàmì bí wọn قد دخل في تربه àwọn tí wọ́n rí nǹkan gbéṣe láyé wà

إلى أوافقها فالحمد لله ونكالك وانا بابو برشمي بتايوا وإن نظرت أموري تابو بابو لا تبري لا تككريوا من بدايتها látìgbà kókó látìgbà tátún ti gbọ́n jú díẹ̀ díẹ̀ títí di àárín méjì ìṣẹ̀mí ìgbésí ayé wa. min bidayatiha. ibi tọ́lọ ní ká tún wá bàdé lónìí. láàrá títí ha falhamdulillah

nínú ohun tí ó máa ń jẹ́ kíyàn láǹfààní àti dolórí eré ayé àti tọ̀run náà níbi ìdúró dédé níbi ẹ̀sìn ọlọ́run ọba kákànà àdékún orí níbi ìwà rí ilé tí wọ́n fi máa tún máa dáa sí níwà tí wọ́n fi máa máa dáa sí níwà ìtàwọn yẹn fi máa rí ní ní rí pé ìwà rẹ̀ dáa tọ́kàn náà fi máa balẹ̀ pé ọba tó dá mi gan dá mi dáadáa inú mi dùn pé tó fẹ́ kí n ṣe ni mo ń ṣe láàrin mi àtọ́lọ́run ọba mi àti láàrin mi àtàwọn ìyàtàjọ́ ń gbé ayé àbẹ̀rẹ̀ àwọn àkójọ kò ṣe wá rí jù báyìí lọ. a kíra wa kábọ̀ sí jókó wa inú tafsir wa suratu sajida ilé tí a fi jókó tèmi tí a fi ń parí tafsir wa fún ramadan wa ti ọdún yìí ní ìtàfi nírètí láti gbọ́ announcement láti ọ̀dọ̀ sọ̀rẹ̀tọ́ọ̀lù tó bá pè kéde tó jáde síta láti bẹ̀ náà ni pé wọ́n róṣù ọdún wà lọ́la náà ni tó bá pè kéde tó jáde síta náà ni pé wọ́n tí róṣù bí tó ṣẹlẹ̀ lọ́wọ́ nínú kéde ilé tó wá nílẹ̀ lárúbáwá ẹ̀rọ pé ní ṣẹlá fìlìmọ̀tọ́lẹ̀ O lè yọ lọ́dọ̀ tí wa kó má yọ lọ́dọ̀ tí wọn ó yọ lọ́dọ̀ tí wa ó dẹ̀ lè ṣẹlẹ̀ lọ́nà méjèèjì pé fi wákàtí méjì wọ́n fi wà ẹ́dì wa òun ti wọ lọ́dọ̀ tí wọn àwọn ti ṣe inú báyìí àwọn dẹ̀ ti dáǹfà ti àwọn àrètí tọ̀gá tí wọ́n náà ń bí àwọn òtí gbọ́dọ̀ sọ kankan ó dìgbà tàbá gbọ́ àṣẹ látókè látọ̀dọ̀ ẹni tí gbogbo àwọn tí wọ́n wá oṣù eléyìí tí olórí mùsùlùmí Nàìjíríà tí wọ́n fi àwọn iṣẹ́ yẹn rán tán bá lọ jábọ̀ pé ọ̀gá ti rí o ọ̀gá ogbó wà látà ṣe àárí o àwọn náà ma wá kéde pé àwọn tí wọ́n ní kí wọ́n lọ wọ́n náà wọ́n rí wọ́n rí nílùú báyìí ní tó ti fi wá lọ́kọ̀balẹ̀ pé ọdún ti wà àwọn tí wọ́n rán àwọn tí wọ́n wà ní díẹ̀ tó yẹn pẹ̀lú gbogbo gbìyànjú wọn wọn ma róṣù yẹn kó lè àti pọ́lọ́wọ́n bá fẹ́ká gbọgbọ̀n náà nìyẹn ajẹ́túpẹ́ ààrẹ tó wà lọ́la ni ìkéde yẹn ìkànnì méjèèjì náà ni ká máa padẹ̀ mọ́ fún lálẹ́ tòní àbíọ́lọ́wọ́n bá kó jọ kó jẹ́ kẹ́mi wa bó ṣe tó àti bó kọ́lọ̀ máa ṣe wá ló nífẹ̀ẹ́ inú kó máa ṣe ní alágídí ọkàn kó jíjẹ̀ ṣe Ramadan ilé náà tàà ń ṣe kó máa ṣe ní àṣẹ kẹ́yìn fún wa gbogbo ọgbọ́n tàà ṣe ń bẹ̀ kójọ kó gbà lọ́wọ́ wa gbogbo bí tàà kù sí nínú ìjọsìn wa ní nínú wa wa aláṣìṣe ni wá gẹ́gẹ́ bí anábi sọ́lọ́sọ́lọ́m ṣe sọ wípé gbọmọ̀ anábi adam kullu bin adam khata'un wa khayrul khata'in at-tawwabun ẹni gbọmọ̀ anábi adam aláṣìṣe ni wá ẹni tó wá jẹ́ ẹni eré nínú aláṣìṣe náà ọ̀nà àdẹni tó máa túbá lọ sọ́dọ̀ ọlọ́run adẹ̀tí túbá lọ́dọ̀ àwọn èèyàn náà pé mo gbà kó mọ́ ránkì mo gbà kó mo ṣe mistake àwà pé mo tí mo ṣe yẹn ò dá ẹni tọ́lọ ń bá lè ní kó lè máa ríra rẹ̀ pé ò dá kó máa jẹ́ pọ́lọ ní wá gbèjà jẹ́ ti ti ya bẹ̀ ẹkù má bínú anábi ni khairu sallallahu alaihi wasallam ni khairu al-khata'in at-tawwabun ẹni tó fi ń dáadì nínú ẹni tó ṣàṣìṣe ọ̀nà lẹni tó túbá ọlọ́run ló ṣẹ̀ ni ó dẹ̀ túbá kó wọn ṣe máa kọ́lọ̀ foríjì hùn èèyàn ló ṣẹ̀ kò ṣeré eléyìn tó ọbẹ̀ ọlọ́run kó jọ kó rọ kan wa kó jẹ́ ká lè rí báyìí o ọlọ́rọ̀ wá lọ́kàn jẹ́ ká lè rí báyìí o wàlàbína فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يسروا على ما فعلوا وهم يعلمون

àbọ́ báyàn nínú jẹ́ àbọ́ ṣẹ̀kà fún yàn fàíṣà ọlọ́nubá ṣe ṣe nǹkan tí wọ́n ṣe yẹn àwọn bọ́làmú àǹfóṣàhùn àbọ́ sàbò sórí ara wọn zakẹrùnlọ́ ẹniyàn kọ́ ló ṣàbòsí fún ládá tí ẹ kó gbà olódínkù ẹ̀ṣẹ̀ tó yẹ kí o kó má gbà olófódá ara rẹ̀ rù sọ́nà ara ẹ̀ so àbòsí ló ṣe fún rẹ òṣàbòsí fẹ́ nìkan ọlọ́nà ẹni tó bá ṣe rú ẹ̀ وظلموا أنفسهم ذكروا الله ذكروا الله ẹsẹ̀kẹsẹ̀ táwọn náà ti ń ṣe náà tí ọ̀nà tí ọlọ́nkọ́ ọlọ́mọ àrími lórí tí mo ṣe yìí ذكروا الله ọlọ́mọ àrími lórí tí mo sọ yìí فاستغفروا لذنوبهم àwa bẹ̀rẹ̀ sí tọrọ àforíjì lẹ́sẹ̀kẹsẹ̀ tọrọ àforíjì mi ò فاستغفروا لذنوبهم ọlọ́run ṣàmójúkúrò fún mi yá f ni ọ. Fọ́sọ́gbọ̀rú lè dùnú bí i ọ. Ìjẹ́dé èèyàn ló gbé mi ohun èèyàn tọ́lọ ń dá wa, ó máa ń gbéyàn gbà ní, ó máa ń tíyàn lọ́gbọ̀ngbọ̀n, ó máa ń múyàn ṣiṣẹ́ gbà ní, ó máa ń múyàn ṣìtọ́ gbà ní, tó bá ti ń fẹ́ ti ní láti ṣiṣẹ́ àbótí lọ sí ní láti ṣiṣẹ́ ní tó kàn náà ní lẹ́sẹ̀kẹsẹ̀ kí a tètè rí àṣìṣe láṣìṣe kí a máa máa tó ń fi aburú bu aburú ó ṣàṣìṣe tó ń fa gidi ó tún fi ń pọjá aburú tó ṣe yẹn ní tó ṣe ò dáa òtún tó burú bí tó ń ṣe wọ́n tó ń ṣe nìyẹn àyìn ò dáa kò dáa kò dáa olóríire lẹ́ni tó rí àṣìṣe láṣìṣe. zakarun lọ́nà fàṣẹ́gbàrú lè lúlò bí i Ọlọ́run ọba ni wá ń tọrọ àforíjì lọ sọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀. Wa man yaghfiru dhunuba illa Allah. Ọlọ́run ní àbítalẹ̀ ni tó lè foríjì ni tó jù wọn tó tún wá tẹ̀lé náà ni pé walam yusirru ala ma fa'alu wa hum ya'lamun kò náà mọ̀ ẹ tó ń propose ní fẹ́ ọlọ́run kó òun ni bọ̀tún á jì jẹ́ náà á jẹ́ bẹ̀ náà ah, rárárárárá nígbà tó ti mọ̀ pé ìgbésẹ̀ tó gbìyàn ò lẹ́sẹ̀kẹsẹ̀ dìlítì náà bẹ̀rẹ̀ nígbà tó sọ pípẹ́sẹ̀ tó gbìyàn ò dá òdí rẹ̀ di ilé ọkọ òdẹ̀ tí ń ṣàtì pẹ̀lú ọkùnrin kan ìwọ́n náà dẹ̀ ti rí pé wallahi kọ́lọ̀n forí jìyẹ ni ìyàwó lọ́n forí jìyẹ o bó ṣe sọ kọ́lọ̀n forí jìyẹ yẹn náà ní kó lọ blọ́ọ̀kù ẹ̀kú dẹ̀ dìrí sí náà bẹ̀ pátápátá máa ní ìwọ́n náà mọ̀ pé kí ni ìyàwó já ó sí ń ṣe lọ Kọ́lọ̀n kó yọ́ lójú òun náà ni ibi tó kú ibi tọ́rọ ń kú sí náà ni kọ́lọ̀n kó ṣàṣánú yóò sí rú aláàmá fa'alú wà omi àlàmú orin. Tọ́dín tọ́rọ ń sọ fún anáàlù Kùránì pé ní Allah láàrùn kọjú bihim. Kéyàn tó lè ránú ọlọ́run, òun náà kọ́kọ́ ṣàánú

ẹgbọ́n tọ́nà sọ nínú àyà mi inú wọ́n mọ̀ yóò lákọ́ ha ìlàlẹ́bìnà sọ́bà wọ́n mọ̀ yóò lákọ́ ha ìlàbù ọ̀fìn àwìn àyà yẹn padà tó kìpé فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم ẹni tí àwọ̀ wà láàrin wa díẹ̀ tẹ́jọ ní ìṣù ọwá sọ parí ẹ̀ Allahu Akbar lẹ́yìn tó ti wá yanjú ẹ̀ kánà àdáwà lọ́wà láàrín baynaka wa baynahu àdáwà ọ̀tá àtàrà àdúwù ìbánisọ̀tá wà láàrín ìwà àti ẹjọ́ ń jà ìjà tó lè ọwá bá ọwá parí ẹ̀ kàánàhù wàlíjọ́nì ó wá padà mú ẹni ẹdí ọ̀rẹ́ àjù ẹ bígbà tí wà tí ò ní ṣùrí bígbà tí ẹ jàrí bígbà tí ẹ tí nǹkankan tí nǹkankan ò páyín pọ̀ tó ní ṣe pẹ̀lú pẹ̀ tàwọn síra ayé ràbẹ̀yàn ráyé lódìrí bó ṣe máa ń bínú náà ló ṣe máa ti ṣe ń gbàgbé nǹkan. wọ́n lájẹ́ ṣe wílé hasanatu wọ́n lẹ́sẹ̀ jí atúndé fún àbílẹ̀ tí ìyá hasan فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم ẹgbẹ́ pàtọ́rọ̀ ń sọ̀rọ̀ ẹ̀wọ̀ látòkè tó kọ́kọ́ mú wá bẹ̀rẹ̀ tó wà látẹ́sẹ̀ wílé hasana tó wà lásẹ̀jì à wá ní ààlè fi dáadáa wí àìdá. ìdèfà ààlè a lórí ríwó lórí ibú ọlọ́májì àti lórí. wàlá tẹ́sẹ̀ wíl hasana jù wàlá sẹ́njì. ààlè fi ẹni rẹ̀ tó rọ̀ lọ́kàn tó rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ààlè fi wí ẹni tó dé kókó látẹ̀sẹ̀wí. ọ̀rọ̀ ni àwọn àkójẹ́ fi wéra wọn. ìdèfà ẹbílẹ̀ tí ìyá ṣàṣẹ́n. wọ́n tó wá ṣẹlẹ̀ pé nǹkan wá ń ṣẹlẹ̀ láàrin wa táwọn èèyàn láyé tó lè fẹ́ yẹn kù wá níṣù pẹ̀lú àwọn èèyàn níṣù pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ gbọ́n ẹ̀dá wọ́jẹ̀lẹ̀ òǹkó sá tó wọ́jẹ̀lẹ̀ òǹkó nísòrò tó wọ́jẹ̀lẹ̀ òǹkó dákẹ́ tó wọ́jẹ̀lẹ̀ òǹkó burú tó wàá sì máa ní ṣùgbọ́n wọ́jẹ̀lẹ̀ òǹkó síìtì tó

ọlọ́run ní jẹ́ kí èṣù ráyè wa ẹ má bínú ẹ jẹ́ kí n gbà pé mi ni mo ṣẹ̀yí èmi ni mo jẹ́ ní ẹ̀ẹ́jẹ́ kó tán bẹ́ẹ̀ Allahu Akbar èmi ọmọ bíjà kí lè máa gbínú ẹniyẹ tó tọ́kùn ẹ̀ ní wálẹ̀. idfa' billati hiya ahsan. wọ́n tó máa ń jẹ́ kí pẹtrólù ráyè jẹ́ kí iná gbìnà yá nínú ìjà ó ní pé ìwọ ń bínú òun bínú ìwọ ń sọ̀rọ̀ ó náà fèsì kára láàrin ọkọ àtìyàwó kò tó tún sáábà múnú obìnrin náà rú kó náà wá ní agídí tó lé tínú bí ọ̀nà lónìí lónìí dúpé ó ń sọ àwọn kàátán ọ̀rọ̀ sí òun náà dẹ̀ ń ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń múnú ẹ̀rú sókè náà múdù àmọ́ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ló máa mú ẹ̀kẹ́ sọ fún yà èyàn dẹ̀ fàdúrò

ìlàládìínà sọ́bàrú. Ọlá ni bọ́mọ yìí lọ́kọ́ ha? Ìlàládìínà sọ́bàrú. Ọlá ni kò sẹ́ni tó lè lẹ́mí ìdáríjì o. Ìlàládìínà sọ́bàrú. Kò sẹ́ni tó lè rárá gbáǹtà sọ ìsí o. Ìlàládìínà sọ́bàrú. Ìlàládìínà sọ́bàrú. Àfọ́ní sùúrù nìkan. Wà máa yọ̀lá kọ́ ìlàdù حظ عظيم ọlọ́run kò sẹ́n tó lè rárá gbọ́rọ̀ àwọn nǹkan yìí tí tó lè ṣe tó lè násẹ̀ mara báyìí afẹni tó ti fa gọ̀kún sùúrù torí pé èèyàn gbọ́dọ̀ fa gọ̀kún sùúrù kí èèyàn tó lè gbádùn ayé tí a bá ti jẹ́ kí ọgbọ́n pọ̀ jù èèyàn máa jẹ̀bi jẹ̀bi jẹ̀bi torí pé wàá máa gbé màá rí wàá padà máa padà dẹ́lẹ́bi ó dájú lóòótọ́ ọ̀dẹ̀mọ́ tó ń sọ ó dẹ̀ lè dìbẹ́ǹdì tó ń sọ yẹn náà ṣùgbọ́n jọ̀kan bíi máa mọ̀ pé tó ń sọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ náà yàn tó kùlẹ̀ ẹmọ máa dé gẹ́gẹ́ bí aláṣejù wà padà máa jẹ̀bi wọ́n lè járí ṣùgbọ́n tọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ wọ obìnrin tó bá nírẹ̀ lára ní ìta pé àwọn obìnrin ayé àtijọ́ ọmọ ayúlá ọkùnrin ilé ọmọ ìdàgbà ní ọ. Wọ́n máa yóò lápọ̀ọ́ha ìlàdú ṣáàzìnì àzí. Gbogbo Kò sí tí a fẹ́ kọ́ lọ́dọ̀ àwọn ẹni àtijọ́ kan tó tó ń tàfẹ́ kọ́ nínú al àti nínú Hadith Ànábì sallallahu Ìyẹn náà ní tàǹkọ́ yìí, abánánà kọ̀ nílẹ̀ náà àtẹ́mọ́ra yẹn ìdá àbẹnitọ́lọ̀ ah, fún ní ẹ̀bù tó ní agbára ọlọ́run máa bẹ́ẹ̀sẹ̀ o ah, ah. wọ́yí máa yẹ ń zẹ́gọ́n na kàmínà ṣe ikọ̀ ní násìkò fásitì bíláàhì ìnàkùn lọ́wọ́ sàmì ìrọ̀lẹ̀ الشيطان Fàyímá ya ń zàgọ̀ náà kí a mìírà ṣe ìfọ́ ọ̀nì náà zigun. Ògbólógbò ọ̀tá wa yẹn ni, tọ́rọ bá ti ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn báyìí, ohun ní jẹ́ kó tán. Bí kí nǹkan yẹn já máa dàrú sí, bí kí ní kó máa lọ wípà sí ti eléyìí, kó ah, ṣọ́dẹ̀ ni ẹni, ah, sí ẹni ṣá, ah,

ilé bàbá Allah Akbar ṣetán ni وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله àwọn ẹgbẹ́ kan náà dẹ̀ wà láàárín àwọn èèyàn yìí náà ọ̀nà àzọ pé á ah, ṣó ti já ń kí nìyẹn tí bá sọ̀rọ̀ ọ̀wájẹ́ mi ọgbọ́n nǹkan tó sọ fẹ́lànà ni ó gbọ́ ní ha àti pọba tó dá wà kí ló dé pé ibi tó tí nǹkan bá ti ń dàrú ní wọ́n inú jẹ́ ti máa ń dùn dáàna àwọn méjì kan bá dàrú ìgbà ni wọ́n sáré mú kan nú ti ṣe ìtọ́ nínà bá padà wá bá yín.

kí ló rántí ẹ̀ fún wàlá máa ń sọ́bárọ̀ wà gọ́fàrọ̀ iná láàlẹ̀ kálàmì ní àzímì lè hùnmù ọlọ́lẹ́ni tó bá lè ní sùúrù wàlá máa ń sọ́bárọ̀ tó dẹ̀lẹ̀ láforíjì tó lè máa já sí àwọn èèyàn sọ́bárọ̀ wà gọ́fàrọ̀ ó ní kwálítì méjì yé lára sọ́bárọ̀ ó ṣe sùúrù wà gọ́fàrọ̀ ó dẹ̀ ń ṣàmójúkúrò fáwọn

ẹ̀bọ́lá ni ìpákẹ́yàn wà kó já ẹni tí ó lẹ́mí ìdáríjì ah ìròyìn burúkú ni ya ayyuhalladhina amanu sabiru wa sabiru wa rabitu wattaqullaha la'allakum tuflihun wà ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àtọ́kọ́ ẹ̀ lọ́dún tó bá tún kí ló dé tó ju yàrá tẹnumọ́ báyìí ó fẹ́ gbádùn lé ọkọ ni ẹni a lè parí ìjà ò kárí káná náà ni o mi lè gbàgbé ẹ̀mí ni mo máa ẹni tó ṣe ló gbàgbé ni tó kò gbàgbé tí bá yé tó bá gbàgbé kógbẹ́ wọ́n náà máa bá rẹ níjọ́ ni nígbà tó ń ṣe kógbẹ́kógbẹ́ kí wọ́n náà gbàgbé ẹni wọ́gán ló kó tètè gbàgbé. azọ pé mọ̀tẹ̀ tí mo ti fẹ́ yáfi ẹ̀ mọ̀tí bá ní kí n sọ tó ṣe fún kí ló tún ṣe ní November 2003 ọgbẹ́ni ẹjọ́ 2003 ọmọ tó bí ń gbàyàn ti wà ní ọkọ̀ ẹmọ kàn rántí ní ìyẹn ẹkùn ẹjọ́ ẹjọ́ kẹjọ ló fẹ́ rò yìí ò nídìí ẹ̀ èmi ó tún mú dáárì ó tún kọ́ ah, òfẹ́ kọ́lọ̀ ń pàá ìdíwọ́n náà jẹ́ yá ayyuha alladhina amanu sabiru wa sabiru wa rabitu wattaqullaha la'allakum tuflihun ọlọ́lẹ́ olùgbàgbọ́ òdodo ìsìbìrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ fara dára dára ẹ tún fomi sùúrù fúnra ìmú ẹ sọfá ìròmínà píkà náà ṣe ẹ ṣe dára yín lòpọ̀ ẹ dára yín pọ̀ ẹ má ṣe ra yín lọ́tọ̀ọ̀tọ̀ Attakun Allaha. Ẹ wá páyọ̀ ọlọ́run. Attakun Allaha la'allakum tuflihun. Àpàdé ń gbé ọ̀sẹ̀ kan méjì kíra burúkú wo ọkọ. Ìyàwó pọ̀ mi mọ̀ pé kọ̀kan ṣe Allah akíwà ìyá ìyàwó wá kíyàwó ọkọ́lọ̀ ọmọkún kankan ṣe ọmọkún ah, nǹkan ṣe ìyàwó ẹ̀ ẹ̀dẹ̀rẹ̀ lọ́wọ́ ah, ti ti ẹ obìnrin ní ìwọ pé kí àtúnwọ̀n àwọn ẹgbẹ́ ẹjá túnra wá sí la yahillu li muslimin an yahjura akhahu fawqa thalathin kò sí tó dàbí ìfẹ́ kò sí tó dàbí rẹ̀ pọ̀ kò sí tó dàbí àjọṣepọ̀ kò sí tó dàbí ká máa rẹ́rìn ká máa dún síra wa kò sí tó dàbí ká láàmójú kúrò inú ìwọ tó ń báyàn ọjà yẹn inú a máa bí ọgbọ́n sí rẹ̀ ìwọ náà ní a máa rú ni tó bá tún gbóhùn ẹniyẹn á dàbí kó ìgbìmọ̀ orí tẹ́rẹ́gbẹ́nu bí ẹ̀sí lọ́wọ́. láyé hìlù lè mùsùlùmí ní ìyàyàjú akọ́hùn fàúkọ̀ sàláfin. aláàbí sàrásàrá ní kò lẹ́tọ̀ fún mùsùlùmí kan. ìyàyàjú akọ́hùn. ó máa yẹmọ̀ ayá rẹ̀ mùsùlùmí lódì kí kódà tí kì í tẹ́ ń ṣe ìyàwó rẹ̀. Ọmọ ya rẹ̀ kan nínú Islam. Fọ́ọ̀kọ̀ sàláfin. Ó wá kọjọ́jọ́ mẹ́ta yẹlítẹ̀ ẹ̀kùn yá ni. ọwọ́dọ́ ń pàdé ara wọn. fàyẹ̀sùn jàǹgàbà. eléyìí wọ kò fẹ́ dúró sẹ́gbẹ̀ẹ́ ní kódà ń pàdé ní mọ́sílì sí àbúrásì. ó jẹ́ ní pé tí tòṣù sọ fún lẹ́gbẹ̀ẹ́dẹ̀ yẹn òun á ni. tálùmọ̀ tó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ aláwọ̀ bá tó já ìyẹn ló bá tó bọ́ síwájú ọ̀nà bá láàrùn aláwọ̀ já ọba kúrò ní sọ fún ah, ah, irú kéré láyé inú ní mùsùlùmí ayá jùrá àkọ́rùn-ún ọkọ̀ sàlázín ó tẹ́ ọlọ́run kó mí sí jọmọ́ òjòkó kínú lẹ́yìn ẹ̀lọ kẹ́lẹ́ ah! kí á ní ọdọ̀jọ́ ń pàdé fàyásùn dáadáa lọ́gbẹ́lẹ́ pé mi fẹ́ kí máa jẹ́ jọ

ويسد هذا ويسد هذا وخيرهما الذي يبدأ بالسلام Arábìnrin olórí eré nínú méjèèjì yìí. Ẹlẹ́bí yẹbi dáìbí sálámì. Wọ́n náà lẹ́ni tó kọ́kọ́ sálámà sẹ́ni kejì pé ọ̀rẹ́ wa ó jẹ̀dí tó kíkí ní ìparí. Ó kí ló ṣe ó dá èmi ni mo jẹ̀bi, gbogbo ẹbí yẹn èmi ni mo jẹ. Ah! Ṣẹ́ẹ̀dì sí. Akọ ìròhùn máa. Ṣẹ́ẹ̀ náà lè ṣe.

wallahi ah ẹni tàbá ti ń sunkún ẹgbìn ojú ká máa rí náà èyàn gbọ́dọ̀ jàjà kíyàn wá kíyàn díjú pa gbogbo tó bá fẹ́ bàjẹ́ kó bàjẹ́ àwọn míì bára wọn jáde bí pé wọ́n tó máa sọ̀tọ̀ sẹ́lẹ̀ pé tó ń bá kú kò gbọ́dọ̀ wá bí òkú òun kò gbọ́dọ̀ pẹ̀lú bá wọn kírun sọ́wọ́n lára o tó bá wà ní sọ́fíàn ṣe fẹ́ dìde ni tó fẹ́ jí ni ààrẹ tó máa sọ pé tó bá dẹ̀jọ́ náà ló ṣíwájú òun kú òun náà ní débi òkú ẹ̀ ah kí ló wá lè tó yìí dẹ̀lkìyàmọ̀ ọ́ dẹ̀lkìyàmọ̀ tàbí wà fẹ́ wọ́n bá ń parí jà lọ́hùn ẹ máa lọ jẹ punishment pẹ́ yóò ni Olùkwá ń parí ìjà lálẹ́ kí a máa ní. Wọ́n yóò kọ́ ìfàtà ní mínálìmù mi ní iná kọ́ta tàlú fàásìlẹ̀ ṣùgbẹ̀yìn náà hàn máa. Ẹ̀yin sísá tó kọ́mọ̀ láàrin púpọ̀. Bàbá jù. Àwọn ọkùnrin tẹ̀ wọ́n fara nǹkan kì í pẹ́ wa. Àwòrán yìí. Àwọn ìtàn àjíjà àyíwájà. Ṣìgbẹ́yìn obìnrin, ó pọ̀ lára àwọn afimúkùn síra wọn ẹbẹ̀rẹ̀ ọlọ́run ẹ má jẹ́ kó máa ṣẹ́kù nínú ṣe sí ẹ ṣẹ́kù nínú ṣe sí pátàyàwó méjì mi náà lábẹ́ òrùlé ọkọ kan àti ríyàwó tó ti ń sọ tó ti ń sọ fọ́kọ rẹ̀ pé àlejò ẹ tó mú wálé ìyàwó kejì <laughs> tó ń pẹ̀lá àlejò àlejò jẹ́ àlejò máa ń jogún kò sí mọ́kọ̀ ọwà pé tó wọ́n rẹ̀ ní kó ń kọ́kọ́ lóníṣìná àlejò tó wá kí ọkọ̀ rẹ̀ ń bá lájọṣepọ̀ abúmọ̀ implication gbogbo lóòrùn tó ń sọ yẹn kí ló wá lè sí ẹ lọ́kàn ẹ̀ hmm. àwọn náà parí wọ́n tàí wọ́n wá nájà àwájọ mọ́sí wá ní abílára àwọn ṣe áfíríkà náà ilé ìwá ẹta kò jẹ́ jáwọn tó wà ní ẹ́ntìkà lásìkò tàà ń ṣe rú tàà ń ṣe lọ́wọ́ yìí ká máa gbá àwọn ẹ̀rígbè kan tó ti ní lójú láti tàwà tí kí n tàwọn ará àtàna wa ń pa ẹ̀yàn mọ̀ ya ìntẹ́lìhù ìntẹ́lìhù torí díẹ̀ yá ẹ̀yìn sisters wa àbọ́pọ̀lọpọ̀ yín tẹ́ ń padẹ̀ mọ́lé ọkọ àwọn ìṣesí kíṣesí kan ìṣesí ẹ̀ránú agídí ọkàn ìmálẹ́mí ìdáríjì òṣónú inú burúkú ogun òṣì ó kọ́mọ́ jù lára ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí olómú àwọn amúnibóni ní olómú àwọn èèyàn búwa àtọ́ pé àbórí má bó wa

a òṣónú ó gínà gan ń hùwà ká àríwẹ̀ ẹ̀kọ́ ni ọrụ mọ̀ sádọ̀ ọrụ àtẹjọ́ torí tọ́lọ́run ẹ̀tí ó bá ìtó kàn nínú yín ẹ̀yin tàzábàkì fi fi àlílẹ̀ kọ ìrì sọ́ọ̀hìn. Ṣẹ́rẹ̀ ó dágbé ní káàlù píṣà máa tẹ́ náà rẹ̀ pé mínà fẹ́ yarí mo fẹ́ ká. Tàzábàkọ̀. Òyìn ti máa ń wà nínú ẹ̀jẹ̀ tó ti máa mọ́ra. Tàzábàkọ̀. Bẹ́yàn máa máa jẹ rẹ̀ nípa níta ah, irọ́. Ah, Tàzábàkọ̀. Fi ìfi àlílẹ̀ kọ ìrì sọ́ọ̀hìn. bẹ́ẹ̀ láti ní lọ. Bìí dẹ́bì kọ̀ ọmọ dáadáa rí ìdòhúra. Ọmọ bá lè fún ẹni wà rí bẹ́ẹ̀ wá b bẹ̀rẹ̀ sí ti bẹ́ẹ̀ gùnkè wà tún kè lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀ wà tún kè lọ́dọ̀ àwọn ẹ̀láyé

lẹ́yìn náà a ní ẹjọ́ ni ń ń ṣàlàyé pé ọlọ́run máa ṣòpinya láàárín àwọn àti ẹnikálukú máa mọ́ kọ́ọ̀tù ọmọ náà máa gbá náà màrìjánà máa gbàlìjánà lọ

kèfèrè tàná máa ń kọjú retí ìyà ni kèfèrè tó ní lójó wọn gbọ́dọ̀ rí ìyà ìrú máa ń bà wọn ni ìyà ló sì jẹ wọn nàìjíríà tí wọ́n ti parú pé mùsùlùmí ló ń pa wọn kan ṣé wọn máa pa mùsùlùmí náà tọ́jọ́ ń pa wá tọ́jọ́ ń ṣe wá ń ṣe <laughs> àwọn ẹgbọ́ nǹkan tó ń sọ̀rọ̀ dé kí bẹ́ẹ̀ náà orí rẹ̀ tó kọjá ọjọ́ orí wọn kátó gbọ́ bá ń sílẹ̀ àìsílẹ̀mì in the name of guinea kẹwọ́ kílẹ̀mù kí ni ìwọ àni wọ́n náà lè fàdádì láyé rẹ̀ ó ní àìsílẹ̀mì àìsílẹ̀mì ahẹ́ ó lè orí kòkòrò gbọ́nkọ́ tó gbà jọ́wọ́ kékeré kan báyìí ẹ̀rọ àbá gọ́pọ̀ bí ní àwọn kẹfẹ́rí tẹ̀ ní ẹ̀ ṣùgbọ́n àwọn tà náà àwọn قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله ẹ̀rí pé bá ṣẹlẹ̀ láàrin ṣe mùsùlùmí kí ń àwọn máa ń já máa sáré ẹwà àfà ní ní kí ló ṣí ẹ ẹrú wa náà lọ dájà alẹ̀ ti wá ń bà

lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ ìyá ti rọ́sùká ó ti kú ṣẹ̀ẹ́dì nìyẹn tọba tó gùn ẹ̀sìn ilẹ̀ jálẹ̀ ó yá ah, torí ẹ̀ náà ni àwọn èèyàn fi ráyè kó wọn ní papá mọ́ra tó fi ń fi tàn wọ́n ikú kíkú kan <laughs> gbogbo tó bá ti níṣe pẹ̀lú kọ́ máa bá ọpọ́ tó ń rè dànù wọ́n rè dànù ẹ̀ ìyẹn náà ló máa fẹ́ gbọ́ àti kí ọ̀nà dà fún ẹ láyé rẹ̀ <laughs> ọ̀nà máa là fún mi a <laughs> كبرت انا كلكم على يقولون متى هذا الوعد ان كنتم صادقين بعذابنا يستعجلون اذا نزل بساحتهم فساء صباح المنذرين عربي يجينا قال انا اجابه قدر يجي يا عربي

ẹgbọ́n àpàrọ̀ ojú mi àkílọ̀ pọ̀rọ̀ ojú ẹ̀fún fàálà ni fàálà ayẹ́sẹ̀ tí ìrìnà ọjà ha tí yàyẹ bá kàn wá dé apá wọn káwọn lè jáyẹ̀ Àìlé náà ń bèèrè ìyàlọ́wà náà bí ọlọ́run. Ẹ̀kúnlò na máa ta hádá ìfàtíṣù ìkẹ́ ìtùn fàdìkì. Wọ́n tún wá ń ta hádá náà bí ọlọ́run. Wọ́n yà ó máa ìfàtíṣì láyà ń fa'ún lẹ́bí na kàfàrú ìmànà wọ́lá yọ́n bọ̀rú. Ẹ̀wọ́ ṣe ń challenge àná bí ọlọ́run ẹwọ tàhájí tó lágbára nǹkan tún sọ̀dẹ̀kì tó ẹgbọ́dọ̀ tọba ní ìjọ́ òdìyà ẹ máa dé

tó wá pẹ́lẹ̀ wá náà ni mo bá ló ti yá ṣáàmà pàmí jẹ́kì lọ síbẹ̀ láàyè ah, tẹ̀sí àbẹ́ pé díẹ̀ tó tínú bá ń bí ẹ máa jí sọ débi ọ̀rọ̀ máa gbalé wa lọ jọ tọ́lọ́ tínú bá ń bí ẹ máa jọ kó dé lẹ́gùn yẹn èmi ò níbi kọ̀kọ́ tí mo ń lọ irú nǹkan tó yẹ kó sọ nìyẹn àwọn ìyáwàtà náà tó máa ń sọ nìyẹn àtàkùtọ̀kọ́ ni pé èsì bí mo ọmọ ayarí ni a ni mo dídé gúngẹjá sí ẹlọ́rùn èsì bí mo bẹ́ lọ mọ́ ìwọ náà tó yẹ kó máa sọ fún yàwó fọ́kọ ẹniyẹn tó máa takúdé lọ́nù pé tí máa ṣe àmà parí ẹ̀ ní tàbájẹ̀ ọmọ tán ní mí lọ́lẹ́wà kankan lọ́lẹ́wà kankan tí mo bá fi ṣe ẹni mo máa bẹ̀ẹ́ àwọn ní bínú má bínú ní ṣe ti tán ṣe bí tó ṣe ń bí yẹn iná àti máa rọ̀ ń kọ̀rọ̀ àti máa kan ara iná àti máa rọ̀ ń kọ̀rọ̀ kò tó ti lè lágírí tó o tún adágbọ́n tọ́ọ̀ṣẹ́ o tún gbẹ́ lọ́wọ́ dání ó ṣe ìgbà tẹ́kó ti kọ́ ilé gungun kò tún pretend ó takù sí nìyẹn ó jẹ́tẹ́ ó lò mọ. ẹ̀hẹ́ ṣùgbọ́n kí na ma wá tó bá délé ó lè lóṣù mẹ́fà ń dẹ̀gbójú ẹ tó gbó wọ́n wo ojú àrírí kúrì gbogbo ṣe rí ńgbà tó wà ń bẹ̀ gé ní wọ́n fi ojú ẹ̀họ́n ma bó Ah, ètò máa jù ẹni pé ní nǹkan kìí ṣe wọ́n náà mìn ọkọ̀ sọ̀rọ̀ ni ọkọ̀ rẹ̀ akọ̀ máa jọ ti ẹni ah, ojú àárí ìríkúrí ọjọ́ jókòó mi tó wáyé. ọ̀yọ̀kúrò na mọ̀tá àbálfàtíhù ìkùntùn sọ̀dìkì. àwọn kèfèrè tànánà ń bèèrè ya yẹn. olùyàwó mẹ́lifàtíhì láàyà ń farun lẹ́bí iná kẹfàrú ìmánu hùmù wà láhùmù yọ̀nfàrú. àwọn àjọ tí wọ́n ń bèèrè yìí. ìmánuhu. Ọlọ́run ní àwọn tí wọ́n ya láìmọ́re tí wọ́n ya kèfèrí, wọ́n wá ma wá sọ́njọ́ náà pé àwọn ti gbà fọ́lọ́run. Ọlọ́run a ti gbà fún ẹbá ìjú wá ti là. Láyá ń fárí lẹ́bí na káfàrú ìmánu. A ti gba ti yẹ, a ti ti wa ti lẹ́yìn gbà tí ti jáde. ọmọ tó fèèdè bá sọ pé mo ti máa ń sa kwẹ́sàn yẹn kwẹ́sàn tó mú mi fèèdè mo ti máa ń sẹ ẹ̀hẹ́ kàfẹ́ after election ìwọ̀kẹ̀ ìyẹn ti bọ́ رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين أورورة ولم يكن ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون Ọlọ́mọdá kòfò. Àmín. Ọlọ́mọdá ròfò. Fàlámárọ̀ bàtànà kọlu. Ọlọ́mọdá gúnlẹ̀ sí pé tí ó fò. Àmín. Ọlọ́wọ́ nígbà táwọn ẹni ìjà bá rí yà. Fàlámárọ̀ bàtànà kọlu. Bàbá rí ń fọ́ ara wọn fàájọ́ gbé dàrí wá mọ́hùn bọ́. Àmànà bíláhì wà ṣẹ̀dáwó. Ọlọ́ta ní kọ́pàá ń jọ yẹn. Fàlámárọ̀ àwọ̀bá sánà قالوا آمنا بالله وحده ẹni a ní kó ṣe tó lọ́rọ̀ wọn tó ní òun ma wá ṣe tó tó tó tó kọ́ tó tó tó ní tó ẹ̀yọ̀ kan láti bèèrè lọ́wọ́ ẹ̀nà tẹ́lẹ̀ ó ti pé kọjá mẹ́rin. Fàlàmà rọ̀ áwọ̀ bá kọ́ lórí. Àwọn àtúntọ́ bá rí náà pà fọ́lọ̀ nǹkan ṣoṣo. Wọ́n á gbogbo ń táwọn fi ń ṣe bọ́ǹgbà táwọn wà láyé táwọn ṣe sọ́lọ́ ní káwọn má ṣe táwọn ṣe àwọn ti wá pàǹkan ti bá wọn òṣìṣẹ́. àkàfọ́rùn náà bí máa kún náà bí ṣe mú ṣìrì sí. wọ́n náà wọ́n ti fi dúró báyìí àwọn òṣè gbogbo nǹkan yẹn mọ́. fàlámúyẹ́kù yẹn ń fa ìhom ìmánú lámàrọ̀ àwùbá sànà. ọwọ́ tọ̀daràn wá jẹ́jú pàkó pàkó wọ́n ní ah! ó ní ya kí ló wá fẹ́ báyìí ọpàdé ìjẹ̀lẹ̀ ilé mìíràn ẹni kí ló wá fẹ́ ní òun nàìjíríà fojú ànúgbò òun kíjọba ṣàánú òun kọ́ búdíjì ìwọ fún ọ̀yí ó ti jáde ó ti pọ́lọ́pàá oríṣiríṣi nǹkan ti ká mọ́ lọ́wọ́ ní bọ́bá tẹ̀fẹ́ foríjì ẹ̀ wọ́n tó ti pàkún náà wọ̀nyí àwọn á sì

tí wọ́n padà náà gbọ́lọ́ níjọ́ tí ìdájọ́ tí alámẹ́kò yọ fọ́rún lámàárọ̀ àwúbà sànà gbogbo mo tí ó bá mi hùwà bàjẹ́ mọ́ ìgbàtíwà bàjẹ́ dùn ní o lámàárọ̀ tó wá tí ó bá tó lóò ṣe mọ́pàá tó wà tó ń gbọ́ ìgbà ló tí ó bá o lámàárọ̀ àwúbà kìí ṣègbà tó ti ní pọ́lẹ̀ tó lè súnmọ́bìnrin mọ́ gbẹ̀rẹ̀ sọ pé mo ti áǹgì bùtù ní mo túbá túbá odò túbá òfòwò ní ṣe wọ́n túbá lẹ́rọ̀ ní ṣèbí kankan ló gba ti túbá ló mú gba ẹ̀mí ẹ̀kan òwọ́n ṣe sáà ti túbá ní ó tó túbá àbọ́mọ́ gẹ tí gbogbo ẹ ti dẹnu kọlẹ̀

ìgbẹ̀lẹ̀ ẹ̀yà ní ẹ̀túbá kèbèrè tó bẹ́ túbá láti kí á ń sọ ọlá kò sàmà ọ̀dámíyàkùyà òrìfà ìhúnmí ìmánúhùn lámàárọ̀ náà túbá yẹn òwúlò máa سنة الله التي قد خلت في عباده Allah ní bó ṣe rí rí ìlànà àwọn aláwọ̀ rí ẹrù wa pé tó bá ti jáwọ́ ńgbà tí wà ti kàn ẹ́ lára o. nígbà tí ó já ti pé ti

oríṣiríṣi lójú ń rí orú ń mú àti ẹ̀ṣíwà sí jẹ́ lánàá dá pé wà sí ẹ̀kúdà fún ọgbọ́ wọ́n tọ́nà ẹ̀kún wà lánàá jẹ́ jáàkásọ̀ tó bá ṣẹlẹ̀ ẹ̀tàn jẹ́ lánàá ni <laughs> gbogbo ẹ̀tọ́ wa dọ́wà lọ́wọ́ wọn lọ́wọ́ àwọn tó hásẹ̀ ní òyàn dá o. sunnata Allahi allati wa khayru rasulillah. kẹ́rì máa rò pé tó ń gbọ́ yìí máa wá gbé tètè ká mi mọ́lẹ̀ rárá o èmi nìkan kọ́ o tí gbogbo àtàwà ní consensus yìí ni o gbogbo àtàwà ní state

ìtẹ́lọ́rùn ni mo ní mi lówó mọ́dẹ̀rí pówó ìtẹ́lọ́rùn yẹn ju owó lọ ọkàn mi balẹ̀ lẹ́yìn tó ní cdn tàbí ní ìjọba orílẹ̀-èdè سنة الله التي قد خلت في عبادي وخسر هنالك الكافرون Àwọn ẹnjẹ́nà àwọn kèfèrí padà máa pòfò ní ọ. Khasira hunalika al-kafirun. Àrùkú máa rọrùn káwọn tí ó bá àrùká. Qul yawma al-fathi la yanfa'u alladhina kafaru imanuhum ولا هم ينظرون فأعرض عنهم وانتظر إنهم منتظرون Ọlọ́run gbogbo tí wọ́n rò kó máa tí ṣe ń jàgbọ́dà kí á mọ̀ yẹn kò ní ṣe ṣe fún wọn. Fa'a'rid 'anhum. Ìgbà tó yẹ kí wọ́n ṣàtúnṣe aburú wọn, ò ní kí wà lára wọn. Fa'a'rid 'anhum. Torí à kí ń bá ẹni tó kú sínú kèfèrí tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Ẹni tó kú sínú kúfùrù àti ń bá tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run tọ́dá àwọn àfáà mi àwọn mùsùlùmí mi ìyá wọn àbí bàbá wọn ó kú sínú kèfèrí kò ṣe ìsìláàmù tó fi kú àwọn alò personality wọn pé wéyà àwọn jẹ́ àfà àwọn jẹ́ olóyè kan nínú ẹ̀sìn àwọn akáwọn mùsùlùmí jọ àwọn máa kírun ẹ̀ ń dáràn mọ́ràn ni ọ

ọdún ajínà síra ṣe ń gbàjọ́ ẹ̀bá ṣe ń tó ọlọ́run ajẹ́ kàtúbọ̀tán ti wá náà dáa ọlọ́run afẹ́sẹ̀ wá nílẹ̀ lójọ́ ọ̀nà ẹ̀sìn rẹ̀ tẹ́rẹpá àwọn ará yára ń ṣàdọ́ àkún ẹ̀hẹ́n ẹ̀yìn tí wọ́n fílẹ̀ láti máa dàrẹ́ta àdúrà yẹn ẹ máa gbé kalẹ̀ ní ọ ẹ má jẹ́ ká hán rí ọ àbíkójú tì máa ṣojú ìsájú láti máa sọ́rọ̀ àdúrà fún tó kú àyàn ṣe fẹ́ tí ó bá tí bá tún náà kú. fàárídì àìní hún. ọlọ́wọ́ bá ní fi wọ́n lẹ̀. fàárídì àìní hún. pẹ́pà wọ́n ti máa wò wọ́n ní ẹran. wọ́n tẹ́ fi rú. máa rí sí àjọ máa wojọ́ náà wojọ́. iná hun mọ̀ ń tẹ́ fi ní kó jẹ́ ti

ẹ̀yẹ̀kọ́ tó kù ẹbí wọ́n nílé wọn bọ́rọ̀ ilé mẹ́ta ṣàdéhùn fáwọn èèyàn lọ́la pé ọlá àpàdé lọ́dún nílé ọdún lọ́la àpàdé láti ṣàdéhùn ohun mọ̀ bí wọ́n máa róṣù tó bá lọ rí ẹlẹ́mí sọ pé èmi gọ́ọ̀tẹ̀ ẹ̀dí gbà èmi ti kọ̀nfílùm láti mú náà pé wọ́n lè róṣù yẹn because mudib àbíkútẹ́ ti borúkọ ẹ̀ bàbá ti sọ pé bàbá wo ló sọ pé ẹ̀ẹ́

ìlà man ṣàfẹ́tòrò ààrẹ kan ju ààrẹ lọ ní ààrẹ tọkàn ọlọ́mà fi kún ti wá ààrẹ sára tó ń ṣe wá ọlọ́kọ́ wà sàn ibi náà na máa dé dúró ní ọdún eléyìí nínú tafsir wa ní sọ́lọ́dún sájídá wa àbí ọlọ́run àwọn àjọ pàdé lọ́dún yìí àwọn náà ní kọlọ́njá àjọ pàdé lórí dáadáa ní ètò ń bọ̀ orílẹ̀-èdè nàìjíríà kọlọ́njọ́ ti dájú báyìí lọ́kọ́ tó tó gbà náà ibi iṣẹ́ ayé ẹnì kọ̀ọ̀kan wọn náà kọlọ́njọ́ ti dájú báyìí lọ́kọ́ tó tó gbà náà Ṣọ́dọ̀ọ́dún lọ́dọ̀ọ́dún la máa ń ṣọdún aláwòrá. Aláwòrá ló lọ́dún. A ṣe ìgbẹ̀yìn sáà tí a máa fọ̀dún èyí sáà lọ́dọọdún lọ́dọọdún la máa ń ṣọdún ṣàláwúrà ló máa dùn àṣekẹyìn láti àmà fọ̀dún èyí ṣáṣe ọ̀pẹ̀ ọ̀pẹ̀ dìdà fọ́bà tó láyé ọ̀pọ̀ àṣàlá tó fún Muhammadu àlékún ẹ̀mí gígùn fún ní sábàbí lọ́dọọdún lọ́dọọdún la máa aláwòrà ló máa dún àti gbẹ̀yìn ìsáàtì àmàfọ̀dún èyí àwọn wákàtí kìí jẹ káàkiri. ọlọ́run kó paná àdẹ̀bọ̀rẹ́ kó sì gbé súnà ànábìgá kíbi dí àwọ̀ gbò kó gbèrè lọ́dọọdún lọ́dọọdún la máa ń ṣọdún. aláwòrán ló máa dún àṣegbẹ̀yìn sáà tí a máa fọdún gbogbo tí a ní kó bá wa kalẹ̀ gbogbo tí a ní kó bá wa kalẹ̀ bọ̀tá gbèrò pọ̀n tí a níyẹn kó bàjẹ́ sáàtì àtó láṣẹ kò ní fàṣẹ sí lọ́dọọdún lọ́dọọdún aláwòrán ló máa dún àṣìgbẹ́yìn sáàtì àmàfọ́dún ọlọ́run dákun máa febi pa wá sáàtì àdàkùn máa fi yàn bá wa a ò mà lára tá ò gbàdán wò a ò sí lọ́ba méjì lẹ́yìn ẹ̀ sí ìjọ àánú wò wà ìlà ìṣàánú lọ́dọọdún lọ́dọọdún. gbogbo àwọn àpò ẹni kàmá fún aláwòrà ló máa dún àti gbẹ̀yìn sáàtì àmàfọ̀dún èyí ìṣàṣe sáàtì àmàbọ̀dún ìṣàṣe sáàtì àmàbọ̀dún ìṣàṣe ibi tí Mùsá ti gbére kọjá níbẹ̀ ni fẹ́rẹ̀ àónà gbé tẹ̀rí ni wá jẹ́ rí ọ̀tá pẹ̀lú èdè wọn lọ́dọọdún lọ́dọọdún àmì aláàbúra ló máa dún àṣegbẹ̀rẹ̀ sáàtí a máa fọ̀dún èyí ká ní gbogbo ọmọ tí a bá bí jẹ́ kan yanjú gbogbo ọmọ tá a bá bí jẹ́ kan yanjú lọ́kùnrin lóbìnrin àwọn bẹ̀bẹ̀ ṣé wọ́n làgbẹ́sìn ga lójú ẹ̀mí wa lọ́dọọdún lọ́dọọdún èèyàn aláwòrán ló máa dùn á sì gbẹ̀yìn tàbí ọmọ fọdún èyí dá. Ìgbà ojú lè ló wọlé kan, ìgbà ọ̀nà ló wọlé àwúrèbí, ọlá tó pọ̀ rẹpẹtẹ ní kò yọ ọ̀dọ̀ wa lọ́dọọdún lọ́dọọdún là máa ń. Aláhùrà ló máa dún àṣìgbẹ̀yìn sáájú àmàbọ̀dún. Tani àwọn ọmọ tí a bí tàbí ń dunnú, àwọn ọ̀ṣọ́ tara yé fi ń pè wá, ká máa fọwọ́ wà bá wọn sí ikú ọmọ lọ́dọọdún lọ́dọọdún. Ee aláwòrán ló máa dún àti gbẹ̀yìn sáájá máa fọ̀dún ká sọ pé àwọn àfáà wa wọn ò ní ra burú ẹlẹ́hà àfáà ò ní mọ̀ ya àwa náà tí wọ́n kọ́ ká máa mọ̀ nira lọ́dọọdún lọ́dọọdún la máa ń ṣọdún aláwùra ló máa dún àṣegbẹ̀yìn sáájú àmàfọ̀dún ká gbé ọlọ́run ló ṣe wọn ní pé ní pé ní ká pè sójú ọ̀nà ìsìlámù ó wọn lọ́rùn jù kan gbìn ṣùgbẹ́gẹ́ lọ lọ́dọọdún lọ́dọọdún la máa ń ṣọdún aláwùrà ló mọ̀ dún àṣègbẹ̀yìn sáà tí Tani ní àwọn mùsùlùmá tí wọ́n ń bójú àwọn mùsùlùmá tí wọ́n ń bójú àwọn mùsùlùmá tí wọ́n ń bójú ya Rabbi bá wa san wọ́n lẹ́san orí olóṣò tí ó ṣe kó má jàre wọn lọ́dọọdún lọ́dọọdún Ìyá aláwùrà ló mọ̀dún àṣìgbẹ̀yìn, láti àmà bọ̀dún èyí. Ẹni àpádà sábúrú kó má lè wá bá àmì ẹ̀kan kò tó déwé tàgbà. Àpádà sáìdà kó má yọ̀dọ̀ wà lọ́dọọdún, lọ́dọọdún la máa ń ṣọdún. Aláwùrà ló mọ̀dún àṣìgbẹ̀yìn, láti àmà bọ̀dún èyí náà. Ọlọ́run máa ṣe wá gẹ́gẹ́ bí ẹyẹ, ọlọ́run máa ṣe wá gẹ́gẹ́ bí ẹyẹ, ẹyẹ ò máa lẹ́sàn tí ó sàn yà rẹ̀ kó dàgbà kó fò lọ, ṣóhun lẹ́sàn ẹyẹ lọ́dọọdún lọ́dọọdún. Ẹ aláwòrà lọ́dọọdún àṣìgbẹ̀yìn sáà tí a máa bọ̀ tún ẹni bá sọ wípé ti súnà ṣe jẹ́ ẹni ìbá sọ wípé tuntun náà ṣe jẹ́ ó jogún òkò nù lára bàbá tàbí lára màmá tóbi ìsàyè lọ́dọọdún lọ́dọọdún a máa ń sọ̀dún aláwùrà ló máa dún àṣekẹ́yìn ìyàrọ̀ bí máa fọ́dún èyí ṣáṣe máa. الحمد لله رب العالمين أبي الله وفون شيخ عبد الواسع

ẹgbẹ̀ náà àwọn mẹ́bà ṣe ń ṣe gbogbo náà jákan máa rí gidi kò sí haraka kò ní sí kankan so wákà nígbà tí ò sílù nínú ẹ̀ kò sí tó rán jù nínú ẹ̀ àti tí lárúbáwá ni àti tí yorùbá ni so ká wá gbọ́ kórè èèyàn wá wú kéèyàn wá bẹ̀rẹ̀ sí náwó ẹ̀wọ̀ bọ̀dà mùsàdọ̀ ni àwọn ti wá tẹ̀ wọ́n ni ó yẹ kó ti dún gbangbangban ó ti dún ẹ̀hẹ́n so tí èyàn bá torí èyàn bá wú sí dáadáa ká ní pé agbó bídíà náà lẹ́wà ní lẹ́jẹ́ jókòó yìí náà gbó ìdá máa jíjẹ́ lẹ́ máa tóra káyà máa bẹ̀rẹ̀ sí náwó ọba kó àwọn bàndírì àwọn bẹ̀rẹ̀ sí kóyà jẹ bàndírì báyìí lọ́n kábàrà bò ọba tí òwà jẹ́ ká gbọ́ ojú agbó bẹ́ẹ̀ ojú agbó tọ́lá àtòríṣẹ́ ìta àgbà yìí náà ẹjẹ́ káyẹ́ káwọn kò dọ́ọ̀lù tí ò dára àdé ṣe náà ṣe tí yẹ wa àwọn tí ò dára náà àdé ṣe tòtórí dí èyí àbí ọlọ́run bá kójọ kó bá sọ ṣe kàbílọ́wá sí ní ọ̀sán dáadáa tọ́wọ́ àwọn níbi jẹ́ àbá tẹrú ẹni tọ́lọ́run bá fún lérò àwọn ẹ̀bùn báyìí ìjàmà láwọn àfáà yẹn ni ọ kóná wá bẹ̀rẹ̀ tí orónú pé ẹwọ́ ayédá máa ṣe ká tó ṣọ́nà ọ̀rọ̀ aboríjì wá ní ọlọ́màtúrẹ́ ìṣàdánwò fún ọmọdúrẹ́ ìṣàdánwò fáà mo kí Sheikh Abdulwa sí dáadáa lọ́pọ̀lọpọ̀ ọlọ́nkójọ́ àti sáàdù Abdulwa sí àti gbogbo àwọn ọlọ́mọ kí ó látòkè délẹ̀ kọlọ́nkójọ́ kọlọ́nkó má jẹ́ kí dẹ̀nà láti máa ṣe orí ìtayí àtàlùkí àwọn pẹ̀lú ògùn ọlọ́run ní nǹkan tán wá káàkiri kódà kí wọ́n gbé jet kan gbé private jet fún níbi dá kò torí ẹ̀ mú fún one inch kò mú fún one inch a ní tọ́lọ̀ kọmọ wa láyé ọ̀dẹ̀bẹ̀ ọlọ́run pé kó tó tó mo ṣe àbìlọ́ sí ìlàdáyàn rí mo bí ọlọ́run kọ́lọ̀ kó bá ṣe kó ti rọ ọ̀nà jọba ṣe ń retí ẹ̀ lọ kó ti dé tán jọba ṣe ń retí ẹ̀ lọ àdúrà ìrìn ní jùlọ ẹ̀rẹ́ ní gbangba ètò kú wa ń kọ́rọ̀ kọ́lọ̀ kó jọ kó má jàbá wa gbá alájọkàn tọ́lọ̀ subhanakallahu alhamdulillah shara la ilaha illa anta astaghfiruka wa atubu kí bí èsì fẹ̀jù báyìí lọ pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run eh, ẹ ti rí pé a ti kéde ibi ó ti di ààyè tọ́lọ́run ìmọ̀ àtàwọn ẹbí ṣe ń jàdù lọ́wọ́lọ́wọ́ ni mọ̀dẹ̀ tó ṣe é rìpítì ẹ̀ <laughs> àdúrà mi wá ní pé kọ́lọ̀ ń kójó rọrùn ó mú mi bẹ́ẹ̀ kó tó tó rọmọdọ́nù tó ń bọ̀ sẹ́ lágbára ọlọ́run kọ́lọ̀ ń kójọ kó jẹ́ kí ààyè ti gbà wá níbi ìjúbà yìí lọ káyẹ̀ ti gbà náà nínú ilé káyẹ̀ ti gbà wá ń bí náà jù báyìí lọ kọ̀lọ̀kọ́mọ́sàwà síbẹ̀ àwọn òbí tàtàrà jáde tí wọ́n ti lọ kọ̀lọ̀kọ́mọ́sàwà kẹwọn àwọn òbí wa tí wọ́n wà láyé àwọn òbí wa wa tí wọ́n wà láyé gbogbo tó sì lóbi láyé ìyìn rẹ̀ ní tí yàmọ́kọ̀ sí bàbá mọ́ ọmọ òrukàn ní mí ẹ má fi mí ilẹ̀ o abẹ́rẹ̀ mi báyìí ọmọ kékeré ara mi èsì ìyàmọ́ èsì bàbá mọ́ àmín ọgbẹ̀rin tó ṣì ní ìyá tó ṣì ní bàbá láyé ọ̀dẹ́ ọlọ́run bá nínú àánú ẹ̀ kọlọ̀kójọ kó máa fi ń lá wọn lójú o kó dẹ̀ jẹ́ kí kó bá ṣe àwọn náà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó jẹ́ kí wọ́n tán tújọ́ ìrìn Islam ìdùnnú tí mi máa ń rántí ní gbogbo ìgbà ní pé àwọn òbí méjèèjì ṣíwọ́ ọṣẹ́ sínú ẹ̀sùn Islam tó ní dùnnú gbogbo ẹni tí àwọn òbí tiẹ̀ náà ṣíwọ́ṣẹ́ bẹ́ẹ̀ kọ́nàkọ́bá kẹ́ wọn tó fi dẹ́rẹ̀ màmá wa tí wọ́n lọ ní kò pẹ́ yìí màmá tó bí Abu Aisha ọ̀ṣẹ̀rẹ̀ kọ́nàkọ́bá jàbá wa kẹ́ wọn àwọn ọmọ ya wa kan wà nínú ààrẹ lọ́wọ́lọ́wọ́ wọ́n tó mélòó kan ló ń ka àní mẹ́sàn orúkọ wọn gbogbo wọn látòkè délẹ̀ àmì ọlọ́run atọ́kùnrin wọn àtòbìnrin wọn ọlọ́run jọba fún wọn lálàáfíà ọlọ́run jọba fún wọn lálàáfíà bá wa fi àárẹ̀ ṣe ìpẹ̀ṣẹ̀ rẹ fún wọn kò bá wa jẹ́ kí àlàáfíà dé oríkèríkè ara wọn ẹnìkan kan náà wá bá rẹ̀ dé wa mọ́lẹ̀ wọn tó ní kálukú wa tọrọ nínú oṣù yìí àti sáti tọrọ tẹ́lẹ̀ ọlọ́njọ́ gbàlọ́wọ́ wa o ṣe fún wa jọba ṣe béèrè lọ ó lè tó kọjá ń tàn án retí ọlọ́njọ́ máa ṣe fún wa o tó bá dé tán yẹ kí mọ́ wá lékún sí ni o yẹ kí wà wá lékún sí ni o alájọ kan tìrẹ ọlọ́run ibi náà nàmà dúró ní ọdún ìhádà wasalli allahu wasalli wa baraka ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallama taslima kathira subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam نعم aago mẹ́sàn-án ó ní sọ́látùlẹ̀ àìdì ní markaz al-Khabira inṣàlá tó bá jẹ́ pọ̀lá lọ́dún tó bá dẹ̀jọ́ túnlá náà ni aago mẹ́sàn-án náà ni inṣàlá